الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الله الأمين وآله وصحبه ذوي الفضل المبين يا عباد الله إن نعمة الأولاد تستلزم الشكر للمنعم جل وعلا ومن أعظم علامات شكر شكرها الإحسان في تربيتهم وتنشئتهم أيها المسلم إن تربية الأبناء اليوم تتعرض لمخاطر كثيرة منها تقصير الأبوين المكلفين قبل غيرهما في تربية أبنائهما ومنها يا عباد الله قصور التعليم الحالي الذي أغفل جوانب مهمة في تربية الأولاد ألا وهو الجانب الديني فلا خير في تعليم يصرف ولدك يصرف ولدك عن الله وعن رسوله صلى الله عليه وسلم وعن دينه الحنيف دين الإسلام ومنها يا عباد الله تقليد بعض المربين للمناهج الغربية والأخذ بكل نظرياتها من غير فحص ولا تمحيص ومنها يا عباد الله الغفلة عن مصادر المنهج الإسلامي في التربية وعلى رأسها القرآن الكريم والسنة النبوية المطهرة قال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين واعلموا أيها المسلمون والمسلمات أن دور الآباء والأمهات في تربية الأبناء دور عظيم ولذا حمل الإسلام الوالدين مسؤولية تربية الأبناء بالدرجة الأولى وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة قال علي بن أبي طالب رضي الله تعالى عنه في تفسير الآية علموهم وأدبوهم رواه الحاكم وقال مقاتل رحمه الله أن يؤدب المسلم نفسه وأهله فيأمرهم بالخير وينهاهم عن الشر واعلموا أيها الناس أن الله سبحانه وتعالى يسأل الوالد عن ولده يسأل الوالد عن ولده يوم القيامة قبل أن يسأل الولد عن والده قال الإمام ابن القيم رحمه الله وصية الله للآباء بأولادهم سابقة على وصية الأولاد بآبائهم قال تعالى ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا وقال عز وجل يوصيكم الله في أولادكم وأكد الإمام ابن القيم على هذا المعنى قائلا فمن أهمل تعليم ولده ما ينفعه وتركه سدى فقد أساء غاية الإساءة وأكثر الأولاد إنما جاء فسادهم من قبل الآباء وإهمالهم لهم وترك تعليمهم فرائض الدين وسننه فأضاعوهم صغارا فلم ينتفعوا بأنفسهم ولم ينفعوا آباءهم كبارا كما عاتب بعضهم ولده على العقوق فقال الولد له يا أبت إنك عقبتني صغيرا فعقبتك كبيرا وأضعتني وليدا فأضعتك شيخا فليتك الله كل منا فليستشعر بالمسؤولية وليست العبرة بكثرة الأولاد ولكن العبرة تربيتهم وتعليمهم ولا مجال للخوف إن رزقت أولادا كثيرا فالرزق مضمون من الله تبارك وتعالى لهم ولك قال تعالى نحن نرزقهم وإياكم بارك الله لي ولكم واجعلني وإياكم من أهل القرآن والسنة إنه على ذلك قدير الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي مسلمين لكم أتلوبني أجاك اللهم مدارسك أي ìdẹ̀ra tí ọlọ́run ọba ṣe fún wa yìí lórílẹ̀ ayé tá a wà yìí ó pọ̀ a ò lè ma òǹkà rẹ̀ tán a máa wò ó àníríwò tán a fẹ́ kà àníríkà tán nínú àwọn ọ̀gá ìdẹ̀ra ọlọ́wọ́n ọba tó ṣe fún wa tí máa ń ṣe fún ẹrúsìn rẹ̀ lórílẹ̀ ayé yìí òun náà ni ìdẹ̀ra ọmọ òun náà ni orí ọmọ ẹ̀sìn lọ́mọ wípé gbogbo orí kọ̀ọ̀kan ló nílò ká ṣe ọpẹ́ fẹ́ni tó sórí náà fún wa. pàápàá jùlọ orí ọmọ yìí àwọn náà mọ ní tó ti ń rí kátó bímọ lẹ́yìn ìgbà kan ọrọ̀rùn díẹ̀ àti fẹ́yàwó lé ń yìí làwọn Yorùbá fi sọ pé àti fẹ́yàwó kò ṣòro owó ọbẹ̀ ló ṣòro nígbà náà ṣùgbọ́n lákòókò dá wa yìí àti gan ṣòro lẹ́yìn wá àgbà náà owó ọbẹ̀ náà ní kíni ọ̀làgbàrà lẹ́yìn wá àgbà náà látò wá máa ran mọ́ wá ṣe gbogbo tó ṣe wàhálà tàbí tọ́lọ́kọ tó ṣe wàhálà tó ṣe bẹ̀ fúnyàwó tó tọ́jú ìyàwó kì í ṣe gbogbo wọn náà ni wọ́n rọ̀ máa bí sọmọtọ́lọ́ ń bá fún wa lóore yìí ọdọ̀ rẹ̀ ni fún wa ká dúpẹ́ fọlọ́wọ́n ọba ṣé àwọn pa ọmọ wa fọlọ́wọ́n pa àti dúpẹ́ fún ni kálà kì í ṣe bẹ́ẹ̀ àwọn ojúkọ̀nà tá a fi dúpẹ́ fọlọ́wọ́n ọba lára ọmọ wa òun náà ni pé ọdọ̀ rẹ̀ yẹn fún wa bí ká ṣe dáadáa ká lo ká má nífẹ̀ẹ́ dáadáa ọlọ́run abọ́ òní kankan tí gbà lọ́wọ́ wọn lórí yìí ju pé ká tọ́jú oore yìí dada lọ ọmọ tọ́lá wọn bá fún wa yìí títọ́jú ẹ̀ òun náà ni ọpẹ́ mímójútó òun náà ni ìmárírì kíkà kún òun náà nípa àgbàgbọ́ náà ẹ̀ nípa báyìí kásì tá gbogbo aspect tí a máa ti tọ́jú ọmọ làgbọ́dọ̀ mójútó wọn ìyẹn gangan lọ pẹ́ tó ń dúpọ́ lọ́wọ́ ọba ẹni tí ń rán ọmọ ẹ̀ láre kò dúpẹ́ fọ́lọ́wọ́ ọba ni lórí ọmọ yẹn ẹni tí ò ká ọmọ ẹ̀ kún ò dúpẹ́ fọ́lọ́wọ́ ọba lórí orí ni lórí jẹ́ sí pé kò yẹ kárí mùsùlùmí kankan tó bá gbòye Islam tọmọ rẹ̀ ọmọ rẹ̀ káàkiri lọ́nà tí ó gbàdá torí pé àwa gangan mọ̀ pé ìjọsìn ni pé ká tọ́jú ọmọ yìí òun rẹ̀ tí kì í ṣe mùsùlùmí kọ̀ọ̀ká kún pé ìjọsìn ni ọkà kan pé nǹkan tá a fi gba yìí lásán ṣùgbọ́n mùsùlùmí òdodo ọmọ fi oko kápẹ́yẹ méjì papọ̀ títọ́jú ọmọ rẹ yìí àlóǹsọmọ ọlọ́run ọba òfin ti ìjọsìn fọlọ́run ọba lẹ́yìn wá gba náà tánà rẹ bá dáa o tún tán yẹrẹ sí bákan náà ẹni pé ti mùsùlùmí méjì ni tábà ti yẹrẹ tí èsì mùsùlùmí tó bá ra ọmọ ẹ̀ lálẹ́ á rí kò nílò ayé ni ṣùgbọ́n mùsùlùmí ká ní kó nílò ayé kò nílò àlùkìyàmọ́ sọ́ọ̀mù bí ẹ̀sìn ni kátọ́jú ọmọ ẹ̀ kátọ́jú ọmọ ni ọmọ ọ̀pẹ́ là pé nípasẹ̀ agbọ́nrin bí bá ọmọ yìí oríṣiríṣi àwọn ewu lọ́rọ̀ kiri òbí àti àwa tọ́ wọn ewu lọ́rọ̀ kiri ká sí pé ewu yìí àwa sì ń rò yí pé òun àbáyọ fáwọn ọmọ tá a bá wòye sí dáadáa padà òun náà sì ni ọ̀nà tí ò yẹ ọ̀nà tí ò yẹ kì í sọ̀nà àbáyé fáwọn ọmọ wa lọ́nà náà padà nínú àwọn ewu tọrọ kiri káwa òye ká mọ̀ òun náà ni tàkùsírò àbáwá yìí ni mo kẹlẹ́ abẹ́yìn ní kọ́bílà abẹ́yìn ní máa fi tẹ́lifíà sí abúlé yìí mà òun náà ni àìmọ́ ní kàkún fún bàbá ìtìyá lórí ọmọ ẹlòmíì ti gbà yí pé títí àní ọ̀tọ̀ yẹ ọmọ ọ̀hún ó ti sọ ọmọ nù tó mọ̀ ẹlòmíì ti gbà pé ọ̀gá tó ń fọmọ ẹgbẹ́ fi ń kọ́sẹ́ lọ́dẹ òní ọ̀tọ̀jọ́ ọmọ àwọn à ó ti sọ ọmọ nu bàbá ẹ̀ ti yá àwọn ní àná ìtọ́jú ọmọ nọ́mbà wán ẹ̀nà eléyìí ewu ni fún ẹ tó bá jẹ́ sí pé ọba wà nínú àwọn ìjọ àwọn ènìyàn tó jẹ́ sí pé àníyàn wọn ni pé tó ń bá ti fọmọ sí ilé ẹ̀kọ́ kan tí wọ́n bá ti ń tọ́jú ẹ̀ àwọn ni wọ́n tọ́jú ẹ̀ lọ́mọ wípé òtítì àyàfi tọ́bájá sí pé nǹkan ìsinmi nǹkan náà bá jẹ́ ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tá ń ṣe láyé lákòókò tá a wà yìí bí yàn bá lọ kọ́ iṣẹ́ kan tàbí lọ kọ́ nǹkan kan wọ́n kọ́ lóde mọ̀ wọ́n sì kọ́ ní ìjàmbá bẹ̀ mọ̀ wọ́n sì kọ́ ní àbúrò bẹ̀ mọ̀ ṣùgbọ́n òbí ní ó rẹ ọmọ ìlú pé eléyìí dára eléyìí kò dára nínú àwọn ibùsọ̀ lọ́kùnrin káwa ní mùsùlùmí òun náà ni kòsóró ta'lim al-hali system tá a fi ń kẹ́kọ̀ọ́ lákòókò tá a wà yìí especially western education ọkà gaara kò lágbára tó láti rí ọmọ fún ọjọ́ ọ̀la sísítẹ́mù tí wọ́n gbé kalẹ̀ yìí kò lè fọ́mọ ní tí ó fi sórí rẹ lọ́jọ́ ọ̀la pàápàá jùlọ wọ́n tó jẹ́ mùsùlùmí ọmọ ẹ bá ka gbogbo òwe ayé tó bá jẹ́ kó gba ní ọmọ fi sórí rẹ nínú ẹ̀sìn ọkàn ló ṣe ọmọ lásán ní pé gbogbo sísítẹ́mù tí wọ́n kó wáyé yìí kò lágbára tó láti fa ọmọdé fẹ́ gbódé nínú oríire tá a fẹ́ kọ́ sí kò sí láyé àtòríire táyé ẹ wá ń sọ̀rọ̀ ẹ̀sìn kò sí oríire ẹ̀sìn níbi ìwé tó bá jẹ́ tó bọ́ dáwà lásán lónìí nìkan. nàá pàápàá jùlọ sísítẹ́ẹ̀mù tíwèé gbé wáyé kò sẹ́sìn mẹ́ẹ̀ àjẹ́rìnbó tí ní kò sí mẹ́ẹ̀ àwọn sọ fún wa pé kò sówó ní kankan níbi ilé ẹ̀kọ́ tó máa rẹwà tí yóò jẹ́ kó gbàgbé ẹ̀sẹ̀ tàbí yóò jẹ́ kó gbàgbé olúwa lọ́dà tàbí kò ní tiẹ̀ jẹ́ kó mọ ẹjẹ́ pé ní àlọ́ wa Muhammad sallallahu alaihi wasallam sórí ń dẹ́kọ̀ bẹ́ẹ̀. tò nípa báyìí nínú àwọn ewu tọrọ kíríkà wa tó jẹ́ sí pé ẹ̀ka mójútó òun náà ni taqlidu ba'd al-murabbi lil manahij al-fardiyya òun náà ni ìṣe bí ká máa ṣe bí sísẹ̀mù western ṣe wá ká gbà wípò náà sálá máa lò fún gbogbo nǹkan òun lọ dáa jù lọ́dọ̀ wa kàkìlíìd ká máa ṣe bí wọ́n ti ṣe ní àbájáde ẹ̀kọ́ skul kalẹ̀ ọwọ́ compulsory fi dandan ọgbọ́dọ̀ dé táì kó tó wọ skul ọgbọ́dọ̀ dé táì ọmọkùnrin ọgbọ́dọ̀ dé táì wà ní torí kó ti gba wèrè má ìwé ìjẹun nínú ìsìn Islam kò sí táì nínú ìsìn Islam láti táì sọ́run kò sí náà ní islam kódà àpẹẹrẹ pé èèyàn jẹ́ ẹlẹ́sìn tí kìí ṣe mùsùlùmí òun náà ní ká jẹ táìsàn. wọ́n gbà jẹ́ ń sọ oníranran cross àgbélébù tí ń bẹ láyé táì jẹ́ kàn mẹ́ ẹ̀jẹ̀ ọmọ yẹn. àwọn oríṣiríṣi àwọn ewu tí ń bẹ lára ara àwọn ewu tọrọ kiri káwa ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti rò pé gbogbo ire ayé àfikún ṣe fún ìbò bá ti ṣe àwọn yorùbá wa àtijọ́ sì gbà díẹ̀ wọ́n ní tó yìnbó bá mu tíì máa mu ẹ̀kọ́ tó gbóná ń tèmi sẹ́ni bó ni yorùbá tó sọ orí orí tiẹ̀ pé tíì títí ń sún yàn létí dáńtí ní ká má máa mú tọ́ba ti ní tọ́ba ti láìsàn kan lára ní ìwádìí má mu tíì mọ́ ọ èmi ò rí bí ẹ̀yàn àìsàn ti sèyàn dání má mú òkì mà kò sí sọ́ni pé òkì lálàáfíà ju tíì lọ jókòó yóò pé wọ́n ti bí òyìnbó gbogbo nǹkan èyí tó bá dáa òun èyí tí ọba ti dá dùnú pátápátá ni àwọn nǹkan wọn ti dá wa o wọn tọ́ ọmọ ọba tọ́kì kọ̀bọ́dọ̀ wọ skul á kí ló dé bò ó kò sí nǹkan kan tó ń dé wà nínú ẹ̀sìn ti ní ọ tọ́kì ó ti ń sọ a ò lágbára a bá sọ pé àǹkárá ni skul skul ẹ máa fi gíní skul skul ẹ yé ṣe nígbà tí wọ́n gba ọpọlọ yín tán wọ́n tún fẹ́ gba àwòrán yín lẹ́ẹ̀kan náà wọn ò fẹ́ kẹ́ ní ti yín tí wọ́n ní afẹ́fẹ́ yìí. a ní láti sọ́ra o ọmọ tó fẹ́ kọ́ ya ọmọlúwàbí nínú àwọn ẹ̀kọ́ tá a tàn kọ́ síwájú padà tó bá yá náà ní tọ́mọ bá ti pé ọmọ ọdún mẹ́wàá kò yẹ ká jẹ́ kó wọ jeans trouser mọ́gàn tàbá máa bá àwọn tírénì ẹ̀ fún kankan lọ́jọ́ ọ̀la jeans trouser tààtì tó bá ti pé ọmọ ọdún mẹ́wàá ọ̀dà kagbà lọ́wọ́ ẹ̀ kájà padà sínú àṣà wa tọ́jẹ́ kọ́ bá ṣẹ̀ríà ìsìlámù nígbà tí mo wà ní ọdún kan mo wá máa ń wọ agbádá lọ sí kíláàsì mo wà ní two hundred level nílẹ̀kọ́ mo máa ń wọ agbádá lọ sí kíláàsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjọ tí mo bá ti wọ̀ wá báyìí olùkọ́ kan wà tó bá ti dé báyìí pòfẹ́sọ̀ kan inú ẹ̀ sáà máa ń dùn ní èmi ní òpè kí n lead ní òpè kí n sọ̀rọ̀ mo ní àkílódé ó ní aṣọ tí mo wọ̀ yìí ọlá sọ islam ẹ agbádá mo agbádá lọ sí kíláàsì ọlá sọ tó wọ yìí ọlá sọ islam ọlá sọ tó bá ti jẹ pé ọ̀fẹ́ tó buyì kọmọ ádámà tí ó sì náà pa níbẹ̀ ó ní náà lásọ islam aṣọ tó bá ti fún ọlá sọ ṣètọ́nù ni bẹ́ẹ̀ náà sì òun àwọn ṣòkòtò lọ́ntínrín tẹ̀ ń wọ́ kiri nìyí òun àwọn ẹ̀wù tó jẹ́ sí pé ò lè sàlùwàlá máa wọ́n ní à ń bẹ́wù ni wọ́n tó sàlùwàlà ní ìsìn láwọn aṣọ kàbá yẹn nísìn ǹjẹ́ ẹ̀ màkó ti gbá wèrè màá sàn ti ẹni ẹ òun ò nírun tí ó kì í lu tiẹ̀ dọ́wà tọ́ba ti wù ọ́ mú ìdábà wẹ́ǹdì ojúmọ́ gan ní tiwọn láwọn afọ́fọ́n tọ́ba ti dí láàárọ̀ báyìí tó ti bọ́jú báyìí tó nu gbogbo ẹ̀ báyìí tó fi kí nínú báyìí ọjà ti ń jẹ ẹni yẹn tọ́ba ti ti wọ̀ ọ́ ó tún dalẹ́ tọ́ba fẹ́ sùn kò tó bọ̀ sí wọ̀ ọ́ wá fẹ́ ṣe bí wọn ìwọ́n sàdùn àlálẹ́ wo ìfòòró tó kóra rẹ̀ sí wo àdánwò tó kóra rẹ̀ sí wọ́n ti máa ń sọ mi ọ̀gbà ẹnìkan wá wá mi wá ń jọ́ka èèyàn wá ka mọ́ ọmọ ọmọ ìlẹ́ bàbá ni ní ọ́fíìsì bẹ̀rẹ̀ náà ní ẹ̀sọ́ ká lè já lọ kí ọ̀ bàbá sàlùwàlà nínú ọ́fíìsì lọ́dọ̀ mi ní ọ̀yà ìwọ lọ sàlùwàlà ní masalasi ń tẹ̀ ọmọ ni wọ́ bàbá rẹ̀ ní à kò lè lálùwàlà sí masalasi o mo ní báwo ló dé ó ní aṣọ tó wọ̀kọ̀ gbà á láyè bìkọ́ sàlùwàlà ní masalasi mo ní kí Ah, wọ́n ní kí n ṣáàjì òbí tó rẹ̀ kí n jó ṣe ń bí báyìí wọ́n bá jókòó wọ́n bá ń bọ́ ẹ̀wù mo ní kí ló dé tó fi ń bẹ́ẹ̀ nítorí apá yìí ọ̀ọ́bẹ̀ wù sàlùwàlà láàyè láàyè lọ́lọ́ ìyẹn ti bí agbé wò nírun kí gáǹtì ẹ̀ ibi ká ọmọ lọ́jọ́ kírun báyìí yẹn tó nípa báyìí má gba wèrè màsà gbogbo àwọn sísẹ̀mù western tó wáyé ronú kó tó gbajẹ tó bá ti wá báyìí kọ́kọ́ gbé wò nù sẹ̀ríà ni níwọ̀n àgbà náà tọ́wọ́ náà sẹ̀rí àtàn gbéyàwó pẹ̀lú ìtẹ́yìn náà ní tó bá wọn àbí ọ̀bá tí ọ̀bá ti bá wọn yàtì gbé sẹ́gbẹ̀ẹ́ kan àbí àmọ́ sàǹfà nínú ọpọlọ àwọn ọlọ́pọlọ. nínú àwọn aburú tọrọ kiri káwá lára àwọn nǹkan wọn wọ̀nyí táwọn ọmọ òfin gbọ́ ti wá dáadáa ọ̀nà ni alghaflatu amma sadri al-manhaj al ọ̀pọ̀lọpọ̀ eh, ọmọ sẹ́ni sábà nínú àlọ́ Quran sísítẹ́ẹ̀mù táà fi máa ẹdíkéètì àwọn ọmọ wa ń bẹ̀ ẹni ah, tó ń pè á ń bẹ̀ ní tìrà masalasi ni Quran kò dé sukuu àkórìrè òwe àlọ́ Quran gbogbo nǹkan ló kó sínú tẹ́lẹ̀ ní anabi alayhi salatu wa salam nínú sunna anabi bó o ti tírẹ̀nì ọmọ tí ó fi sórí rẹ lẹ́kọ̀ọ́ àti gbogbo àti tíjà ọ̀nbẹ̀ẹ́nbẹ̀ ẹni tó ń pè á tó tún dé bẹ́ẹ̀ nígbà tí ò yé wa lọ́jọ́ kórìí báyìí wàlláhi tọ́ba wọnú sunna anabi sallallahu alayhi wa sallam ó rí mẹ́tàlá ó rí mẹ́tàlá téèyàn máa ń fi gbà kọ́mọ tí ó sì yè yóò yè kúrò tí ó sì mọ tí ó mọ dáadáa alábìyàn ló fi lélẹ̀ sọ̀rọ̀ ọlọ́run àdìgbò sọ̀rọ̀ nípa báyìí tá a bá fẹ́ jèrè lórí àwọn ọmọ wọ̀nyí àfi ká padà síbi kí lọ́lọ́run wí nípa báyìí rẹ ọmọ kí lànà bí wí nípa báyìí rẹ ọmọ wáyé alukóraní yìí fọ́nṣọ́tà alẹ́ ìmọ̀ràn àyà one sixty four ọlọ́wọ́ bá sọ pé laqad manna Allahu ala al-mu'minin idh ba'atha fihim rasulan min anfusihim yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhum al-kitaba wal-hikmah وإن كانوا من قبل لفي ضلال مبين ọlọ́ni làkọ́dí máa ń ná lọ́wọ́ alẹ́ mọ́mìnì ọlọ́ni mo ti sóore léèrè ìfẹ́yẹ mọ́mìnì máa ń ná lọ́wọ́ ọlọ́ni mo ti sóore tí ò láfi wé fẹ̀yìn mọ́ mi a máa wò pé irú rẹ̀ wọlé lẹ́yìn kí ló rí náà ìgbà àtàbí ní rasulan min anfusihim orí tẹ́ẹ̀lì rírú ẹ̀ tẹ́nì kankan tí ń bẹ lórí ilẹ̀ tí ò lè rírú ẹ̀ òun náà ni pé mo gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo gbé dìde pé bọ́wá ti jẹ́ mọ́ yìí ọlọ́run orí tí ò sí rẹ̀ ó fi yá pé gbogbo nǹkan tá a fi sórí rẹ̀ láyé tá a bá padà sọ́dọ̀ ànábì látara Al-Qur'an látara súnà rẹ̀ á bà lẹ́kọ̀ọ́

rírì ìbá àti rírì ènìyàn rírì ni ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ tíkẹ̀ tó bá wọ kíláàsì yóò kàn máa develop ọpọlọ ọmọ lásán ni ọpọlọ lásán ni ń focus ẹ̀jẹ̀ ń pè lólùrè bó o ṣe ń develop ọpọlọ rẹ lọ́ọ́ máa develop àlàáfíà rẹ lọ́ọ́ máa develop bó o ní o ṣe máa báwọn èèyàn gbé lọ́ọ́ máa develop ẹ̀sìn ẹ̀ lọ́ọ́ máa develop bó o ní àlàáfíà rẹ ntọ́jẹ láàárọ̀ ntọ́jẹ lọ́sàn ntọ́jẹ lálẹ́ tíṣà wo lọ́wọ́ béèrè bí wọ́n mọ̀ yà á ah, ah, àwọ̀ rẹ̀ ń jẹ́ láti láti táàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbí ẹni pé táàmù yìí àwọ̀ rẹ̀ yìí kọ̀tà má dáadáa títí àwọn oníbèrè rẹ̀ ó yìí tó lù rẹ̀ nìyẹn tó bá yẹ kó nìyẹn kì í ti wà gbogbo aspect lọ́kàn mójú ọmọ ọmọ tí ká tó bá dé yẹ kó ìjọ tó bá fún ọ yẹ kó kéjì pé kí ó nìyẹn

tọ́jẹ́ tó yìnbó tó bá gbọ́ arabic tó bá mọ̀ kíw lọ́ọ̀ka ti kíw ó rí pé kí ni ìlànà irinṣẹ́ ẹ̀wọ́ làná mi fi tójú àwọn sàádé yìí tí a fi di ọ̀gá gbogbo àwọn onímọ̀ àti mẹ́lórí ilẹ̀ nígbà táwọn ìdíkò láyé sọ́nà ọmọ wa ìlúṣà ilé ẹ̀kọ́ kan náà wọn lọ ilé ẹ̀kọ́ dáa ilé ẹ̀kọ́ ànábì sọ́nà ọmọ wa ta lólùkọ́ wọn wọn lólùkọ́ méjì ànábì náà lọ́kọ́ wọn sọ́nà ọmọ wa ìlúṣà ọwọ́ àti oríṣiríṣi àpẹẹrẹ rere wọn ẹni tó rí àwọn àgbàlagbà tó sì rí sí dáadáa báyìí báwo wà ní sọ́ba rí àwọn ọmọ kéékèèké ẹ kí ẹ mọ̀ bóyá kọjá bẹ́ẹ̀ wọn náà má àgbàlagbà sóòrò kọ̀ níta àgbàlagbà ń finú rò pọ̀ yóò rò lọ́mọ yóò ṣe jẹ yóò ṣe mu yóò ṣe tọ́jú ọmọ gbogbo àwọn sàbí ànábì rọ́jà majority wọn àgbàlagbà ní àti join Islam ànábì sì rí wọn sọlọ lẹ́yìn ìgbà tí wọ́n dàgbà tán àwọn tó láàrin wọn ẹ̀rọ àwọn ọmọ kékeré dáńkó kiri àti ìyẹn ní bí àìsí olùrè nìyẹn olùkọ́ nìkan la jẹ́ tàbá fẹ́ jẹ́ olùrè tàbá jẹ́ olùkọ́ a tún jẹ́ olùrè á àti àkókò tí o tó nǹkan nítawọn olùkọ́ wọn àti láàrin àkókò tó gùn àkókò kékeré làwọn òbí ṣe nípa mùsùlùmí lọ́kùnrin àti lọ́bìnrin ẹ̀jẹ̀ ká bàbá ìyá nípa rírí ọmọ tó lágbára púpọ̀ ìyẹn ló fi jẹ́ pé ìsìláàmù fi gbé kàyín lọ́rùn ẹ̀yin bàbá àti ìyá sọ́ra ìgbàrà yín lẹ̀ kò níbi ìyà ọlọ́run látara ara yín bákan náà ẹ̀tún gbàrà yín lẹ̀ kò níbi ìyà ọlọ́run látara kíni àwọn ọmọ yín ló fi jẹ́ pé alẹ́ ìgbìmọ̀ àbẹ̀tọ́ àdìgbò ti ọ̀bà wáńkì wọ́n sọ wípé ìtumọ̀ ayà yìí ni pé allimuhum ẹ̀kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ wà á dìbúhùn ẹ̀tún wá rè wọn sọmọ pé ẹ̀kọ́ yàtọ̀ sí rè gẹ́gẹ́ bí tó méjèèjì la gbọ́dọ̀ fọ́mọ tọ́ ọ̀bà fọ́mọ ní méjèèjì yìí ó ti pé o ó fún ní mímọ̀ ó wà tún fún ní rírè rírè ní àwọn ìwà rere àwọn ìṣe rere àwọn ẹ̀sìn tó dúró dáadáa kájọyà wọn wá bẹ́ẹ̀ náà ni mo kọ́ síbi náà sọ bẹ́ẹ̀ ayọ̀ mùsùlùmí wa ahla kí mùsùlùmí ọkọ rẹ̀ wọ́n sì kọ́ àwọn ọmọ ẹ̀ náà ìdẹ́kàlà ọmọ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala bí yóò ṣe bí àwa yìí pé báwo la ti ṣe sáwọn òbí wa bẹ́ẹ̀ náà yóò bí àwa òbí léèrè báwo la ṣe ṣe sáwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ wa ń tà máa ń gbé kiri ní tẹ́ ìwọ bàbá lágbára ìwọ ìyá lágbára wàláhì ìwọ ọmọ náà lágbára ọ̀pọ̀lọpọ̀ àwọn fojú kiri ẹ lóní bó ṣe jókòó tá à ń gbọ́ra wá yìí kọ̀ mọ́ bí àwọn ẹ̀wà kò sì ń bọ̀ wá jimá ọmọ rẹ ti ń gbá bọ̀ ládùúgbò kò sì ń bọ̀ wá bá nínú òun wò ọmọ yẹn ti kí ó ti dàgbà ó ti wọ éjì ọmọ ọdún méje ó ti kọjá méje ó ti ń wòran ọ̀nlọ mọ́ọ̀sì lásán bá ó ní ẹjọ́ sọ ọmọ kékeré ni tó bá tẹ̀sí jọ mọ́ndé ó tètè jí torí skul níjọ sátidé ó filẹ̀ jọ sùn dáadáa ẹ̀yẹn ni pé kì í torí àsùnmọ́ àlọ́ fi ń jí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí bí ọ lọ skul ọ̀bẹ̀ rọ lọ́wọ́. bí bá ń lọ mọ́sálásí àtọ́jú ọ̀dà ni ó wọ̀ lọ bí bá ń lọ skul yóò rò dẹ́dẹ́dẹ́ yóò kàn dùdùdù sọ wá bẹ̀rù ọlọ́run ó sọ fọ́mọ rẹ láì tètè sọ fún wípé skul pàtàkì ju kẹ́ lọ ju mọ́sálásí lọ ó ti pàtàkì skul lọ́dọ̀ ọmọ rẹ ju ilé ọlọ́wọ́n ọba lọ wọn náà sì mọ̀ pé ilé ọlọ́wọ́n ọba lọ̀gá bọ́ ọ bá ti rí ọmọ ẹni yóò ṣe yà ìwọ tó jẹ́ sí pé ọmọ rẹ pint ní wọ́n wà mọ́sálásí lọ́mọ pé yóò ti mọ̀ pé ilé eré ni oní ọ̀jẹ̀ jẹ́ ọmọ gbá bọ́ọ̀lù ní mọ́sálásí ọmọ kan máa wọṣọ tó dáwà mọ́sálásí kọ́ mọ́ ṣeré pa kò ní ṣeré pa ìyá ló sì ní sẹ́yìn ẹ̀jù ìyá ló ní sẹ́yìn ẹ̀jù bàbá náà ní bẹ̀ tó bá ti rí tètè ìdá ó lè máa fáìnì ìyá ẹ̀ padà gbọ́ ọ̀bá yá tó bá sọ́jọ́ ọ̀bá gbọ́ ibi tí mo bá ti rán ọmọ ẹ̀ tó wà mọ́sálásí láì yòrò dẹ́dẹ́dẹ́ kan tuntun ó rí owó ọbẹ̀ tọ̀sẹ̀ fi ń bọ̀ yìí màá rí díìsì obìnrin sì fẹ́ràn ọbẹ̀ púpọ̀ ó rí bí yóò yí padà àwọn lọ mọ́sálásí wá wọ ṣòkòtò wá wọ fìlà wá sí kí lọ́fíń dàdára ọmọ tó fi lọ́fíń dàdára tí bá lọ mọ́sálásí ó rí pé ìrìn rẹ̀ yàtọ̀ ibi ká sì rí àwọn ọmọ wọn wọ̀nyí torí pípa bá kó láyé àtìbàtà ń bẹ láyé àtìbàtà bá kó ń bẹ àǹsàkáǹtì níwájú ọlọ́mọba abẹ́rẹ́ ọmọ bàbá láàánú jùlọ ọba tí máa ń bá ní ṣiṣẹ́ àwọn kan máa ń gbìyànjú ni ọba tí ń rani lọ́wọ́ àwọn kan gbìyànjú ni ọlọ́mọba kọ́ ran wà lọ́wọ́ lórí àwọn ọmọ wa kó sì bá wa tọ́ àwọn ọmọ náà gbogbo sẹ́ta bá ṣe lórí wọn kó lè bá dára fún wọn ọlọ́jẹ́ ká jèrè lórí ẹ̀ má sì wá lórí iṣẹ́ lásán lórí àwọn ọmọ náà ọlọ́ba tó tọ́ àwọn ọmọ ṣe bá wa tọ́ àwọn ọmọ náà ṣe وآخر دعوانا أن الحمد لله رب العالمين